òtútù girl, ga ọ ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT àwọn kan ń pè mí lately yẹn ọkọ àwọn ṣe gbá ọkọ àwọn ṣàwo kí n bá wọn gbé síta kìíní kan kìíní kan ní tí mi ò ṣe dá sí rèé mo rí pé nígbà tí wọ́n bá rojọ́ mo rí pé wọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ wọn nǹkan tí wọ́n expect wọn máa bá nínú marriage kan ni wọ́n bá àwa wà ń bí láti create awareness fún ẹ̀yin tẹ́ bá fi pé bóyá marriage is an achievement in life there's one thing I want you to know tí ọkùnrin bá ń date ẹ lọ́nà mo fẹ́ kó mọ̀ léni wípé ìwọ nìkan kọ́ ló wà lọ́wọ́ ọkùnrin nígbà tẹ́jọ́ ń date lọ́nà bóyá bíi mẹ́ta mẹ́rin tọkùnrin bá wá choose láti fẹ́ ẹ nínú àwọn mẹ́ta mẹ́rin yẹn ó lè jẹ́ nínú àwọn mẹ́ta mẹ́rin yẹn power house ọkùnrin wà ń bẹ́ẹ̀ so tó bá choose láti fẹ́ nínú àwọn mẹ́ta mẹ́rin yẹn má fi pé automatic ló máa fi àwọn méjì tó kù lẹ̀ àbáwọn mẹ́ta tó kù lẹ̀ ó ṣeé ṣe pé àwọn mẹ́ta tó kù gan wọ́n wà lára àwọn tó finance wedding ẹ̀ láti fẹ́ nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn obìnrin míì wà tó jẹ́ pé wọ́n ti mọ̀ pé àwọn àtọkùnrin yóò lè fẹ́ra wọn but àwọn ń gbádùn ara wọn ọkùnrin ò ní tìtorí ẹ̀ fúra àwọn obìnrin yẹn lẹ̀ especially tó bá jẹ́ power house ọkọ ẹ̀ tọ́dẹ̀ wà lára àwọn tó support wedding ẹ̀ kò ní fi wọ́n lẹ̀ ibi ìlà wà tí gbogbo yín gbọ́ nígbà tóbìnrin kan pè wọlé tó lóun ju ẹni tóun déètì lọ tí mo wá bèèrè lẹ́pẹ́ tó bá fẹ́ márì nǹkan ó lóun ò ní kó má márì bọ̀ ìyàwó ẹ̀ ò lè sọ pé òun ò fẹ́ rí òun ọ̀pọ̀lọpọ̀ relationship ló wà bẹ́ẹ̀ but a kì í fẹ́ face reality la fi máa ń rọ ṣe rí ayé for better for worse èmi àtọ ọkọ mi ayé yẹn ti kọjá ayé ìgbà yẹn gan àwọn ìyá ìyá wọn màmá màmá màmá wa nígbà yẹn àwọn gọmọ wọn máa ń lọ mú obìnrin wá fún ọkùnrin wọn á lọ mú obìnrin wọ́n fi jíǹkì ọkọ wọn pẹ̀lú bá ṣe sọ pé wọ́n ṣe déédé ayé ṣìṣe déédé ó ti kọjá ayé ìgbà yẹn àwọn bàbá lọ sóko wọn lọ ṣiṣẹ́ kí àwọn ìyàwó wọn lè jẹun bọ́ nísìn ọkùnrin ò lè dá ṣe torí nígbà yẹn èlò náà ta golo milk èlò wọn ná kọ́bọ̀ wọn ná ná wọn ná tọrọ ṣé wọ́n lè ná kọ́bọ̀ mọ́ nísìn so ẹ má tanra yín tó o bá ti marry go into marriage don't always be positive Only way ìwé kan tí mo rà ma tí mo kà má wà too positive about pé marriage ó ti dé nígbà míì ọ̀pọ̀lọpọ̀ marriage tẹ̀ ń rí yẹn nǹkan tó ń control ẹ̀ power house control marriage ìta ló wà ọkùnrin ò ní fílẹ̀ fún ẹ tí ẹni pé kò ṣe bíi and open your mind be positive be negative be neutral wà positive kò fún ọkọ ẹ positive attitude right attitude wà negative kó máa rò ó wípé tọkùnrin bá tiẹ̀ kú tí nǹkan kan bá ṣẹlẹ̀ kí ni mo fẹ́ ṣe tó bá ti ń rò bẹ́ẹ̀ ọkùnrin ò ní sọ fún ẹ pé kó accept irrespective anything can happen at any time ọkùnrin ò ní sọ fún ẹ pé kó má accept ọkùnrin ò ní sọ fún ẹ wípé má bá wọn fámìlì mi ṣe kini kan kíní kan ma ba wọn fámìlì mi ṣe kó ṣe pé kó rude sí wọn o mọ reason ọkùnrin yẹn lè jásẹ̀ a ti situation to yẹ pé ọkùnrin jásẹ̀ wọn ò jẹ́ kíyàwó wọnú gbogbo property nǹkan tí ọkọ ẹ̀ kó lẹ̀ àwọn wèrè kan lè máa ní ṣé òun ro kọ́kọ́ kú ni go and read a book tó ń pè ní mind over mood ẹ mọ ẹ understand nǹkan tí mò ń sọ dáadáa pé tó bá wà nínú marriage or in, in any situation robot wa máa ro positive negative and be neutral be neutral tó bá wà neutral tọkùnrin bá lọ ṣoríṣiríṣi àbófẹ́yàwó mi ò ní ní problem ò ní ní mental instability because nísìnyí research àti studies sọ wípé àwọn tó wà single tí wọn ì marry wọn ní better mental status ju àwọn tó ti wà married tó ń dẹ̀ unhappy in their marriages àwọn tí wọn ì marry wọn ní better mental status than àwọn àwọn better àwọn mental stability ju àwọn tó jẹ́ wípé àwọn tí wọ́n ti marry tí wọ́n dẹ̀ wà happy mentally wọ́n wà unstable so tó bá wà neutral lára àwọn nǹkan tó máa ń pa mental instability òun náà ni wípé kọ́kọ́ ẹ lọ fẹ́yàwó mi because always nílé ayé ẹ wà positive pé ọkùnrin ò lè ṣe tó bá ti wá ṣe báyìí wàá gó gàgà ni nǹkan tó expect ló máa ṣẹlẹ̀ but always be neutral in your marriage be negative be positive torí tó bá wà positive negative wàá mọ̀ pé iṣẹ́ wàá ṣiṣẹ́ ìwọ náà wàá tọkùnrin bá fi one naira lẹ̀ wàá fi one naira bí fifty kọ́bọ̀ lẹ̀ but when you are positive always oh, ò move forward torí pé wàá fi pé manna from heaven ọkùnrin ló láti ṣe eléyìí eléyìí tó bá ń jẹ̀yà gan o ò ní lè kọ̀yà torí pé kò síbi tó fẹ́ but nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá marriage tẹ̀ ń rí yẹn onílù tó ń rù mí fún ìròmì tó ń jó abẹ́ odò ni àwọn power house wọn wa. ọkùnrin ò dẹ̀ ní fi power house ẹ̀ lẹ̀ fún ẹ bóyá nínú àwọn obìnrin tẹ tó jọ ń doyín pọ̀ yẹn bóyá ìkan wà nínú wọn tó sọ wípé tó fún ọkọ ẹ lówó pé kó lọ fẹ́ ẹ tó contribute sí marriage ẹ ọkùnrin ò ní filẹ̀ kó má tanra ẹ jẹ́ wá gbọ́ ọkùnrin a máa tì torí wípé obìnrin gọ̀fẹ́ tó má fi pé bóyá oníwà gidi àbí o beautiful ọkùnrin ṣe fẹ́ fẹ́ tọkùnrin bá lo obìnrin mẹ́ta lọ́wọ́ ń gbà míì tó bá rí i pé ìkan nínú àwọn obìnrin yẹn wọ́n gọ̀ ìkan nínú àwọn obìnrin yẹn òun lè rí wọn mú ìkan nínú àwọn obìnrin yẹn òun lè control wọn òun lè á fẹ́ ẹ má wàá fi pé wọ́n lo níwà tó dáa jù ọkùnrin á máa ti torí wípé o gọ̀ ọkùnrin á máa ti torí wípé ẹ máa gbọ́ tó ọkùnrin bá ti ní ara ẹ balẹ̀ ọmọ dáadáa ni irọ́ ló bá dé ọkùnrin á máa ti pé o gọ̀ gbaná ọkùnrin tó máa ní ìwọ over virgin ló fẹ́ ẹ ṣé yẹn wá ti torí pé wà virgin ó fẹ́ ṣé wá ní kó má lọ dó òbo tí ò ní virgin níta á lọ dó ó wà virgin ó fẹ́ òbò ẹ̀ ṣáà ń dùn mọ́ ó ń wóbò tó ti fẹ́ lọ síta lọ dó so má tanra ẹ̀ kó má ba kó má bàa ní mental instability kó má bàa wà mentally unstable be neutral in your marriage be negative be positive má tanra ẹ̀ then nígbà míì tó bá ti allow your mood to take over your thought is dangerous in your marriage because nígbà tí mood ẹ bá ti ń take over tó tó wà in a bad mood tó ti allow mood ẹ láti take over thought ẹ you have a negative body re physical reaction and you have you you present a, a negative behavior towards your spouse i'm telling you so as much as you want to be positive, you want to be negative, you want to be neutral, you really need to work on your thoughts, you need to work on your mind. Ó ní mo ṣe sọ a lot of àwọn obìnrin wọ́n live in cuckoo land. I am not going to fight that battle for anyone again. To until bí a ti bá rí àwọn bí a high level of irresponsibility from a man but not that a ah, ó ń kóbìnrin a ah, ó lọ ń dóbò Ah, a ní kẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ sínú score yín kọkùnrin fún ẹ ní virgin o máa lọ dún ẹni tí ò virgin. bachelor sleeve kò ń ṣe pé bóyá wọ́n ń ṣe marriage o ṣe pé ọkùnrin ti ṣe bye bye fún obìnrin míì torí nígbà tọkùnrin ń dó ẹ tẹjọ ń dóra yín níta bóyá mẹ́ta ni after mẹ́ta tó ti choose ẹ kò mí pé wọ́n gan ló nífẹ̀ẹ́ jù torí ẹni tó nífẹ̀ẹ́ ó lè jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ wọn ò lè fẹ́ra wọn ló ṣe fẹ́ ẹ ó dẹ̀ lè jẹ́ pé onítọ̀hún yẹn gan ló sponsor marriage ẹ wà wá ní kó filẹ̀ kò ní filẹ̀ tí wọ́n bá dẹ̀ wà adamant wàhálà máa ṣẹlẹ̀ nínú marriage ẹ so tó o ti ready lati marry tó bá ti ready lati marry àwọn nǹkan kan wà tó kò dẹ̀ ń ṣe bí ó treat enita. ni ó máa treat ẹ nínú ilé so àwọn nǹkan kan wà tó pe wa wàá wa wàá gba cam. otherwise you rather remain unmarried than be happy because tó bá tó bá tó bá ti fi pé ìwọ o jẹ́ tàìtẹ́ pé me and my husband ah kìíní kan o ò lè wà happy nínú marriage o ò lè wà happy tó bá ti wà positive always you can never be you can never be happy in your mind because ìjọ́ tó bá ṣe nǹkan tí ò dá sí ẹ ó máa ṣe bẹ́ẹ̀ ni pé kó kú ni bẹ́ẹ̀ tó bá ti ń expect pé anything can happen tó bá happen wàá kàn wò pé hmm, ó ṣẹlẹ̀ but mo fẹ́ kó mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn marriages tẹ̀ ń rí yẹn Powerhouse house ẹ̀ ìta ló wà ọ̀pọ̀lọpọ̀ ọkọ inú ilé àlè ló ń jẹ́ kó rí ọkọ ṣe nínú ilé so tí wọ́n bá wá àlè tó ń jẹ́ kó rí ọkọ ṣe nínú ilé yẹn tí wọ́n fi ń pè lọ́kọ tó o bá sọ wípé kó fi àlè yẹn lẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ nínú ilé tọkùnrin bá ti ń tọ́jú ẹ̀ tọkùnrin bá ti ń satisfy ẹ̀ tọkùnrin bá ti ń tọ́jú àwọn ọmọ ẹ̀ má fúnra rẹ̀ bà mental stability ẹ̀ jẹ́ má jẹ́ kí your, your mood go take over your mind má jẹ́ kí your mood go take over your thought because tó bá ti take over your thought and your mind you it will create a, a, a, a negative physical reaction and negative and you present a negative behavior towards your spouse and it's not going to work. But ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin prefer láti hold on to àlè ju àti hold on to ìyàwó ilé lọ o mọ̀ bóyá arúfṣù yẹn ló fọ́ọ̀sì o mọ reason torí power house wọn ni so tó bá dẹ̀ fẹ́ deal pẹ̀lú power house wọn àbí tó fẹ́ tó fẹ́ toy pẹ̀lú ẹ̀ wọn ò ní mind láti destroy marriage yẹn mo dẹ̀ ti máa ń sọ fún wa pé kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ire o dàbọ̀.